arábìnrin tó ń gbọ́ wa. friends. a fẹ́ sọ ọ̀rọ̀ ọlọ́run fún ẹ. we like to bring to you the word of God. a fẹ́ gbà ẹ́ níyànjú ohun tí o lè máa ṣe láti tẹ̀síwájú sí inú Kristi. and we like to give you exhortation on what to do so that you can grow in Jesus. bíbélì fẹ́ kí a mú múrẹ́rẹ́ ọ̀rọ̀ ọlọ́run wá fún ẹ. The Bible wants us to give you the fullness of the word God. And if you have been following our preaching for several weeks. On this radio. I want you to know that you have to be growing in the faith. And you must learn more about the word of God. And that's the reason why we are bringing these messages to you. Hallelujah. Praise the Lord agbára tí a lè rí gbà nínú Kristi. We want to talk about the power that you can receive in Jesus. sí ní ṣe ohun tí Jésù sọ. If you begin to live by his word. Ọ̀pọ̀lọpọ̀ ohun tí Jésù sọ ni ọ̀pọ̀lọpọ̀ máa ń ṣe. But many people talk do what Jesus says. Ṣùgbọ́n àwọn míì wọn ò ní ṣe àwọn kan míì náà tí Jésù sọ. But they don't do some of the things that he said. nípa ààwẹ̀ gbígba ààwẹ̀. here we want to talk about fasting. ohun tí gbígba ààwẹ̀ máa ń fúnni nígbà tá a bá jẹmọ lẹ́yìn kristi ni o. what is the advantages and benefits of fasting for a christian. mo fẹ́ ìwọ tó ń gbọ́ mi tó o bá kí ìṣọmọ lẹ́yìn kristi jésù. if you are not a christian. ilé ò kì í ṣe fún ẹ rárá o. this is not for you. tó o bá ní ẹ̀mí mímọ́ ọlọ́run nù rẹ rárá. if you do not have the holy spirit of God within you. ilé ò kì í ṣe fún ẹ rárá o. this is not for you. because I want you to know. gbígba ààwẹ̀. that by fasting. gbogbo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sìn ló máa máa ń gbààwẹ̀ náà. all kinds of religions preach fasting. àwọn alá àwọn onímọ̀lẹ́ náà máa ń gbààwẹ̀ tí wọ́n bó ṣe for instance the Muslims as you know also fast. ìfẹ́ kò mọ̀ pé àwọn olú àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn gan-an àwọn náà máa ń gbààwẹ̀. I'd like you to know that even members of a secret cult fast. àwọn abọ̀rìṣà pàpà máa ń gbààwẹ̀. even idol worshippers fast àwẹ̀ dàbí bí fífi ara ènìyàn sílẹ̀ fún ẹ̀mí kẹ́mi kó sá bá wọn rìn. fasting is like unto yielding yourself unto any kinds of spirit. díẹ̀ tó jẹ́ pé àwọn àjẹ́ yẹn náà máa fi ń gbà àwẹ̀ nìyẹn. that's why witches also fast. àwọn dókítà àjẹ́ wọ́n máa ń fẹ́ fi wọ́n máa ń fẹ́ kẹ́mi àjọ̀nú wọn máa bá wọn rìn tímọ́tímọ́ sí. the witch doctors want all kinds of evil spirits to work with them closely. díẹ̀ nìkan táwọn náà fi máa ń gbà àwẹ̀ nìyẹn. and that's why they fast also. ṣùgbọ́n Jésù Kristi. But Jesus Christ. because you ló for fúnni ní ẹ̀mí is the only one that gives us the Holy Spirit. He's is the only one that can give you the Holy Spirit of God. and yet without being born again kì this fasting that we are talking about is not for you. if you start fasting. láì without Jesus within you. you are opening up yourself for evil spirits. but when Jesus is living within you. and you have been born again. as we have been preaching it to you several weeks ago. the God gives you the Holy Spirit. if you do not have the Holy Spirit yet ask ask from God. Jésù yóò fún ẹlẹ́mìí mọ́. And Jesus will give it to you. Jésù wa fẹ́ kó mọ̀ pé. And Jesus wants you to know. O túbọ̀ láti máa ka Bíbélì sí. That you must begin to read the Bible more. Kò sì máa ṣe ohun tí Bíbélì fẹ́. And do the will of the Bible. Kò sì á tún máa máa gba àwẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. And be fasting once in a while. Àwẹ̀ ní gbígbà àwẹ̀ la fẹ́ ṣàlàyé rẹ̀. And this fasting is what we want to explain to you. Kí làwẹ̀ ń ṣe fún ni? What does fasting do? Oṣù kan tó gba ẹ̀mí mímọ́. This is before the spirit children of God is, I mean receive the Holy Spirit. The káwọn káwọn apostoli yẹn kan Before the apostles receive the Holy Spirit. tó jíǹde. Before the resurrection of Jesus. They have tried to pray for some sick Here was a lunatic that the father brought to Jesus. Jésù sí níbẹ̀ lọ́jọ́ náà. But Jesus was not there. Àwọn ọmọlẹ́yìn Jésù wá ní gbàdúrà. the disciples of Jesus prayed. Wọ́n fẹ́ mọ ọmọ náà lára To heal the child. Kò sì ṣeé ṣe fún wọn. And they could not do it. Ìyẹn ni ìgbà tí Jésù wá dé bá wọn bẹ́ẹ̀. And when Jesus came. Bàbá ọmọ yẹn bá ké pe Jésù pé Olúwa ṣàánú ọmọ mi. The father of the child said have mercy upon my son. ó ní àwọn ọmọlẹ́yìn rẹ ti ṣe títí wọn ò lè ṣe é ṣe. He says your disciples have tried they could not do it. ọmọ òun ní wárápá. And my child has is a lunatic. ṣùgbọ́n Jésù wá dáhùn wípé. And Jesus answered and said. ó à ìran aláìgbàgbọ́ àtàrí kéèké yìí. O faithless and perverse generation. èmi ò ti bá yín pẹ́ tó. How long shall I be with you? èmi ò sì ti mú sùúrù fún yín pẹ́ tó. How long shall I suffer you? ó ní gbé tọ̀mí wálé him. Bring hmm. him hither to me. Jésù And Jesus rebuked the devil. And he departed out of him. A And the child was cured from that very hour. Hallelujah. Praise the Lord. For this is the power that Jesus, Jesus had. Jesus only rebuked the spirit. And it departed instantly. And this is what the apostles have been praying for for long without success. then came the disciples to Jesus apart. and said. why could not we cast him out? And Jesus said unto them. Because of your unbelief. For verily I say unto you. If you have faith as a grain of mustard seed. Ẹ̀yin Ye shall say unto this mountain. Remove hence unto yonder place. And it shall remove kò sì sí nǹkan tí ẹ kì yóò lè ṣe tí ẹ kì yóò lè ṣe. and nothing shall be impossible unto you. hallelujah praise the lord. kò sì sí nǹkan tí ẹ kì yóò lè ṣe. and nothing shall be impossible unto you ẹsẹ̀ kọkànlé ní ogún rẹ̀. in verse twenty-one. sọ àṣírí fún wọn. Jesus gave a secret. ó ní ṣùgbọ́n. how be it. irú èyí. this kind. kìí jáde lọ. goeth not out. bí kò ṣe nípa àdúrà àti ààwẹ̀. but by prayer and fasting. hallelujah. Praise the Lord. Ilé ìlà fẹ́ ṣàlàyé rẹ̀ fún un. This is what we are explaining. Ilé ìlà fi sọ nípa àwẹ̀ fún un. And this is the need to talk about fasting. Jésù gbà kò gbà kò kò ṣe ìwàásù lemọ́lemọ́ nípa àwẹ̀ ó kàn sọ yín bántí Jesus didn't give too many sermons on fasting he only dropped some sick. Ó kò yan gbé ó kò yan wọn ní ni. He only dropped a few sick. Pé nípa àdúrà àti àwẹ̀ ìlú ẹ̀mí èṣù bá ilé ṣe tẹ̀ bá sọ pé kò ṣe o. But that this kind of evil spirit will only obey you by prayer and fasting. Tó bá tún lọ kà ní ìwé Máàkù orí án If you you read in Mark chapter 9, verse 29 wà is also written there. and this kind goeth not out except by prayer and fasting ṣò wọ́n sọ pé o fẹ́ agbára Jésù báyìí you want the power of Jesus my friend. o sọ pé o ti ní Jésù rẹ. you might have maybe you have Jesus in you. o sọ pé o ti bẹ̀rẹ̀ sí tẹ̀lé Jésù rẹ. you have become a disciple of Jesus. o sọ pé o ti béèrè fún ẹ̀mí mímọ́ Jésù ti fún fún ẹ. and you have asked of the Holy Spirit that he has given it to you. nǹkan pẹ̀lú nǹkan tó láti bẹ̀rẹ̀ sí ṣe rí. there is one more thing for you to start doing. má bẹ̀rù èṣù mọ́. don't be afraid of the devil anymore. ibi tó bá ti rí àyè máa gbàdúrà fún aláìsàn ara wọn yóò dá ní Jésù wí. anywhere you get a chance begin to pray for the sick and they shall be healed. so said bẹ̀rẹ̀ sí ṣe ilé ìwà mi wàá rí pé àwọn èmi kan wọn ò fẹ́ ṣe ohun tó ní kan ṣe. and if you continue to do this you'll see that sometimes some devils do not want to obey you. díẹ̀ tí Jésù sọ pé nípa àdúrà àti àwẹ̀ wọn yóò bẹ̀rẹ̀ sí ṣe ohun tó ní kan ṣe. and that's why Jesus says that by prayer and fasting, such demons will be subject unto you. Hallelujah. Praise the Lord. Mo wá fẹ́ ṣe mo wá fẹ́ sọ ah, bí a lè fún How do we fast? mo tún fẹ́ ká tó sọ yẹn kí ni ìdí ẹ̀ tún fi máa gba ìpapà. but even before then why do we have to fight. kì í ṣe fún agbára nìkan. it's not just for power. a fẹ́ fi hàn yẹn pé láti máa gba láti lè mọ ohun tí bíbélì sọ gan pàápàá. we need to show you that you can fast to have understanding of the word of God. ìyẹn gan ló máa ń jẹ́ kí inú ọlọ́run dùn. and this is why God is rejoicing with you. àwọn tí wọ́n lépa òdodo. for those that seek after righteousness. tí wọ́n fẹ́ mọ òdodo sí i. and do want to understand more righteousness. tí wọ́n fẹ́ kí ọ̀rọ̀ ọlọ́run yé wọn sí. and they want to have better understanding of the word of God. wọ́n máa ń gba to read the bible further. and that's why the bible says. blessed are those that seek after righteousness. ó said because they shall be full. the book of the, the prophet Daniel mọ àṣírí ohun ń bọ̀ wá ṣẹlẹ̀. He prayed and fasted because he wanted to know what to come to pass. Eléyìí ni Ọlọ́run fẹ́ náà mọ̀. And that is what, what God wants us to know. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ nígbà wọn yìí. Many people do not know when the end of the world shall come. Àti wàásù ẹ̀ nígbà gbogbo pé ti súnmọ́ ilé báyìí. And we have been preaching this for a long time that the end but of the world Jesus is at hand. Pé, But Jesus said. Nípa àdúrà àti àwẹ̀ tàbá sí ní wá Ọlọ́run sí. That by prayer and fasting if we seek God further. Èyí yóò túbọ̀ fi àṣ gbogbo hàn wá ojú and we will reveal more secrets unto us. ilé ni wòlíì Daniel fi hàn wá ọ̀rọ̀ rẹ̀. and this is what the prophet Daniel revealed to us in his word book. Daniel orí kẹwàá. in Daniel chapter ten. ní ẹsẹ̀ ìkejì títí dé kẹta. verses two to three. Daniel sọ pé òun gbà àwẹ̀ òun sì ń gbàdúrà fún ọ̀pọ̀lọpọ̀ ọjọ́. in those days I Daniel was mourning three full weeks fún ọdún ọ̀sẹ̀ mẹ́ta gbáko. three four weeks. fi ń gbà wẹ̀. was Daniel fasting. dé tó ń gbà wẹ̀. why was he fasting. mo rántí ìgbà kan tí mo gbà wẹ̀ I remember one. ní ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn. many years ago that I was fasting. sọ pé àwọn tó bá ń gbà wẹ̀ báyìí wọ́n bá àwọn tó bá ṣe Ọlọ́run ni. somebody said only those that has offended God fast like you do. mo fẹ́ kó mọ̀ pé. but I want you to know Daniel this. Daniel sọ pé ọ̀sẹ̀ mẹ́ta ló ń fi Daniel said that he was fasting for three weeks and he didn't offend God. God. Kí ló fẹ́ gbà lọ́wọ́ Ọlọ́run? What was he seeking from God? Wo ẹsẹ̀ ìkejìlá rẹ̀. Look at verse twelve. Wọ́n ní nígbà náà ni áńgẹ́lì kan wá bá Daniel o. Then said he an angel came unto Daniel. Ó sì wí fún Daniel pé. And said unto him. Má bẹ̀rù Daniel. Fear not Daniel. Láti ọjọ́ kìíní. For from the first day. Tí ìwọ ti fi àyà rẹ sí láti mòye that thou didst set thine heart to understand. tí wọ́n sì ń pọ́n ara rẹ lójú chasing thyself before thy God. a gbọ́ rẹ. thy words were hard. èyí sì wá nítorí ọ̀rọ̀ rẹ o. and I am come for thy word. arákùnrin ṣe o gbọ́ can you hear this? Daniel ṣe àyà rẹ̀ ó fi àyà rẹ̀ sí láti mọ òye torí ẹ̀ ń gbàwẹ̀ ni. Daniel was fasting because he wanted to understand. ṣùgbọ́n báyìí see? tí àwọn náà fi máa ń gbàwẹ̀ láti túbọ̀ mọ ọ̀rọ̀ ọlọ́run sí. and that's another reason to fast to have more understanding of the word of God. tó o bá ń gbàwẹ̀ pé o fẹ́ mọ nǹkan tí ìwé ìfihàn yẹn sọ tó torí ẹ̀ gbàwẹ̀ tó ń kà á. if you are fasting by and studying the book of Revelation for instance. Ọlọ́run yóò jìkàrà rẹ̀ fún ẹ ní òye sí God himself will come down and give you more understanding. hallelujah praise the Lord. ilé ìní àwẹ̀ tí Ọlọ́run fẹ́ràn gbogbo. for this is the fasting that God desires. ńgbà tí o bá fẹ́ owó àbí o fẹ́ oúnjẹ nìkan. it is not just that you should be fasting for food. of companion. ìṣègbè nígbà tó bá dẹ́ṣẹ̀ nìkan. or that when you have sinned. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ sọ pé táwọn bá ti ṣẹ̀ṣẹ̀ tán rí pé ẹ̀ṣẹ̀ náà máa dàbí ẹ̀ṣẹ̀ sí kó á lọ máa bèbè lọ́wọ́ Ọlọ́run á lọ máa gbà àwẹ̀. but for because some when they realize they sin a sin that looks like a sin unto death then they began to pray and ask for forgiveness. àwa tá a jẹ́ ọmọlẹ́yìn Kristi àwa ò kì í dẹ́ṣẹ̀ rárá ní bíbélì wí. but the Bible says those who are Christians do not sin. ṣùgbọ́n tó o bá tẹ̀ ń gbàwẹ̀ nítorí pé o fẹ́ mọ̀ sí ni. but if you are fasting go ahead and fast for more understanding. hallelujah. praise the lord. báwo la ṣe máa ń how then do we fast. ṣé bí ẹlẹ́sìn kan tó máa jẹun ní aago mẹ́rin ni. do we fast like some religion where they eat late in the night. tó máa tún jẹun ní ìrọ̀lẹ́. and eat also early in the morning. tó máa pé àwọn ti and they claim they have fasted. ó ti o. That's not the way to fast. Tá bá fẹ́ gbà wá láti ṣe bí Jésù ṣe ṣe ni. If you want to fast, we do like Jesus did. Báwo ni Jésù Kristu ṣe ṣe? How did he do it? Ìbéèrè sọ pé. The Bible says. Jésù gbàwẹ̀ fún ogójì ọ̀sán àti ogójì òru. That Jesus fasted for forty days and forty-nine. Ìyẹn pé ọ̀sán àti òru lèèyàn fi máa ń gbàwẹ̀. That is you fast for night and day. Ìyẹn pé o ò ní jẹun alẹ́ pàpà. Meaning you don't eat at night. O sì ní jẹun ní agíjù. And you don't eat early in the morning. Hallelujah. Praise the Lord. Ìyẹn à ń pè ní àwẹ̀ o. that is fasting. you know àwọn gbìyànjú sọ pé àwẹ̀ àyípo nìyẹn. Well, that's some kind of fasting. Àmì sọ pé àwẹ̀ àyípo pé kọ́ máa yípo láti ọjọ́ kìíní sí ọjọ́ kejì nìyẹn. Some says that is fasting all of, throughout the whole day. Eléyìí ni àwẹ̀ tọ́lọ́run mọ̀ láàwẹ̀. That is the fasting that God recognized. Ìgbọ́n fẹ́ kó mọ̀ pé. But I want you to know. Tó bá fẹ́ gba àwẹ̀ bẹ́ẹ̀. That if you want to fast in that way. Yẹ ò yẹ kó jẹ́ ogójì ọjọ́ àbí ogójì òru. It doesn't have to be forty days and forty nights. Kó tó máa lọ sí ogójì ó lè lọ́jọ́ kan péré. Because you can fast for one day and start from there. Kó kọ́kọ́ bẹ̀rẹ̀ Just learn how to fast pé kó kọ́kọ́ lo bí ọjọ́ kan pé for one day for instance. kó fi oúnjẹ àárọ̀ oúnjẹ ọ̀sán oúnjẹ alẹ́ sílẹ̀. do eat your breakfast lunch and dinner. tó bá di ijọ́ kejì. and on the second day. o lè jẹun. then you can eat. ìyẹn ní ọjọ́ kan. that's one day. tó bá fẹ́ gba ọjọ́ méjì. if you want to fast for two days. wàá tún fi ọjọ́ kejì bẹ́ẹ̀ sílẹ̀. you also do not eat any food in the second day. ìyẹn là ń pè ní ọjọ́ méjì gbàgbọ́. that's also two days fasting. hallelujah praise the lord. wọ́n ní kí ló fẹ́ torí ẹ̀ máa ṣe léyìí. again why do you have to do this. seek the power of God. ọ̀rọ̀ understanding of the word of God. hallelujah praise the Lord. this is the fasting that God wants. for Jesus says when he shall have left the earth his disciples shall fast. for when the Pharisees came to Jesus. so why do we fast and your disciples are always eating? jésù sọ fún wọn pé. jesus answered them. òun gbà tó òun ọkọ ìyàwó bá sì wà ní àdúgbò. he said when the husband man is here. ó ní wọn ò nílò láti gba àwẹ̀. he said they don't need to fast. pé pé ohun gbogbo tán nílò ọkọ ìyàwó ló ń pèsè rẹ̀ fún wọn. he said because he provides everything that they need. agbára tí wọ́n nílò ọkọ ìyàwó ló ń pèsè rẹ̀ fún wọn. I give them the power that they want. ó ní ṣùgbọ́n gbà tó òun bá lọ. he said but after I would have accepted him to heaven. nígbà tá a bá gbé ọkọ ìyàwó and the, bridegroom have left them. ó in those days shall they fast àpòsílẹ̀ Paul sọ pé òun máa ń gbàwẹ̀ nígbà gbogbo lẹ́yìn tí Jésù. that's why the apostle Paul said he was always fasting. gbogbo àwọn àpòsílẹ̀ yẹn gbogbo ọ̀nà bẹ̀rẹ̀ sí ní gbàwẹ̀ nígbà Jésù dùn all of those disciples were fasting after Jesus had left. Jésù sọ pé káwọn náà ti máa gbà tí dè níyìí. and Jesus also recommends that we fast even today. ẹgbẹ́ kọ̀ọ̀kan lè yan gbàwẹ̀ kì í ṣe ojoojúmọ́ o. you don't fast every day you fast once in a while. you fast once in a while. àwọn míì máa ń gbàwẹ̀ lẹ́ some people might fast one day a week mẹ́ta ní àárín oṣù kan. some maybe three days in a month. àmì lè gbà ọjọ́ mẹ́rin láàrin oṣù kan. some four days in a month. bọ́ńdà tọ́lọ́run bá fi sí ẹ lọ́kàn. but that which God lays within your heart. tó bá pinnu pé o tẹ̀ fẹ́ lọ fún ogójì ọjọ́ àti ogójì òru. and even if you purpose that you want to go for forty days and forty nights. o láti ti pinnu rẹ̀ kó ti gbèrú rẹ̀. then you must have determined. I, I mo ti bẹ̀rẹ̀ sí ní múra sílẹ̀. I began to prepare for it. láti jẹun fún ọ̀pọ̀lọpọ̀ oṣù. you would have eaten for months. jọjọ ọjọ́ náà wàá lọ fún sínú aginjù kan wàá lọ fi ara rẹ̀ pamọ́ síbẹ̀ fún. and then you hide yourself within a secret place for forty days and forty nights. kí ló máa ṣe fọgójì ọjọ́ àgbègbèjì náà. what will you be doing for those periods. to read the bible. and read the teachings of the word of God. and pray. because if you cannot do that. even if it's just for one week that you want to pray and fast. àbí tó bá jẹ́ bíi ti Daniel ọ̀sẹ̀ ọ̀sẹ̀ mẹ́ta ni. and perhaps like Daniel you want to do for three weeks. wọn láti ṣàṣìpinnu rẹ ni. then you have to determine and purpose in your heart. mo fẹ́ kó mọ̀ pé. I want you to know this. tá a bá ń gbà o. that if we are fasting. oúnjẹ nìkan la máa ń fi sílẹ̀ a lè mu omi. you can you don't eat but you can drink water. omi nìkan lèèyàn lè mu fún ọ̀sẹ̀. ọ̀sẹ̀ oyè ọ̀sẹ̀ tó bá fẹ́ gbàwé. you can only drink water for as long as all those weeks that you were in fast. <laughs> àwọn lè mú mi lẹ́nu ajá àwẹ̀ tiwọn. now you may surprise you that we drink water in our own during our fast. mo fẹ́ kó mọ̀ pé. but I want you to know. tó o bá mu omi nìkan fún ọ̀sẹ̀ mélòó. that if you drink only water for weeks o sì ń gbàwé náà síbẹ̀. that is the that's fast. o sì ń gbàwé síbẹ̀. that is fast. tó o bá rò pé kì í ṣàwẹ̀. if you think this is not fast. lọ dán wò then go and try. kó dán òfun ọjọ́ mẹ́ta péré. try it for three days. lọ ọjọ́ mẹ́ta àti òru mẹ́ta láì jẹun rárá kó sọ máa mú mi nìkan. three days and three nights just drink water only. wàá mọ̀ pé. then you will know. òun gbà àwẹ̀. that you are fasting. eléyìí ni Jésù fi hàn wá. and this is what Jesus has showed us to us and we have been doing it. ọ̀pọ̀lọpọ̀ wa ló ti ṣe ogójì. and many of us have done forty days. ọ̀pọ̀lọpọ̀ wa ti ṣe ọ̀sẹ̀ mẹ́ta. some of us have done three. ọ̀pọ̀lọpọ̀ wa ọ̀sẹ̀ kan. some of us have many of us have done one week. ìgbà mìíràn ọjọ́ mẹ́ta only some of us three days pé inú oṣù. others four days within. mo fẹ́ kó mọ̀ pé. but I want you to know. tó o bá ń gbà láti máa ka bíbélì. that if you are fasting you must read the Bible. o sì máa gbàdúrà. and pray. o sì túbọ̀ máa wádìí ohun tó ṣe tẹ́wọ́gbà níwájú ọlọ́run láti inú bíbélì. see that which is acceptable before God. àwọn angẹ́lì yóò sì bẹ̀rẹ̀ sí ní báyìí. and the angels shall begin to walk with you. ọlọ́run yóò bẹ̀rẹ̀ sí ní fún ọ ní òye and God will give you more understanding. ìdébí Daniel ṣe pé òun fẹ́ mọ òye ohun tó ń bọ̀ àṣẹlẹ̀ yẹn. Daniel desired to seek more understanding of things to come. bẹ́ẹ̀ lórí ẹ̀mí èṣù tó ọ̀hún ṣe pé fẹ́ fagbára máa lé wọn jáde yìí. and give you power over all evil spirits. ebi Jésù sọ pé àwọn ẹ̀mí èṣù kan wọn kì í lè jáde lẹ́yìn jẹ́ pé wọ́n ti gbààwẹ̀. as Jesus have said that some evil spirits cannot come out except by prayer mo fẹ́ kó àṣírí kan nínú ẹsẹ̀ tá a kà yẹn o. I want you to see a secret in that no, verse that we read. Nínú ìwé Matthew orí kẹtàdínlógún yẹn. In the book of Matthew chapter seventeen. Ẹsẹ̀ ẹsẹ̀ ogún ta kọ́kọ́ kà yẹn. Verse twenty that we Jesus have read. Jésù sọ fún àwọn ọmọlẹ́yìn rẹ̀ nígbà tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀. Jesus told his disciples. Nígbà tí wọ́n sọ pé kí lé táwọn ò lè lẹ́ẹ̀mejì rẹ̀ jáde. When the disciples asked him how why why can't we cast out the spirit? ó ní àìní ìgbàgbọ́ yín ni. he said it is because of your unbelief. ìgbàgbọ́ kékeré tẹ ẹ níyẹn ni. he said that your, your faith was too little. ǹjẹ́ bá ní ìgbàgbọ́ kékeré tó ju mustard yìí lọ. a faith like a grain of mustard seed. ẹ lè sọ fún òkè kí ó ṣídìí òṣìṣẹ́. you will be able to speak unto this mountain to move. ó ní àṣùgbọ́n o. he said yes irú àwọn ẹ̀mí wọ̀nyí ò rí lè jáde bí kò ṣe nípa àdúrà àti ààwẹ̀ o. this kind goeth not out except by prayer and fasting kí ni àwẹ̀ máa ṣe fún àwọn ọmọlẹ́yìn kristu. then what then does fasting do. ó máa fún wa ní ìgbàgbọ́ ni. He gives us faith. ìgbàgbọ́ tí jésù sọ pé a nílò yẹn. that faith that Jesus says we need. mo sọ pé àwẹ̀ la máa fi lè lé àwọn ẹ̀mí èṣù jáde wọn yẹn. he says you can by fasting and prayer you can cast out this evil. àwẹ̀ yẹn máa ń fún àwa èèyàn ní ìgbàgbọ́ ni. that fasting gives us faith. nígbà tá a bẹ̀rẹ̀ sí ní tá a sì ń gbàwẹ̀. as we fast and pray. ọlọ́run yóò wá fún wa ní ìgbàgbọ́ nínú ọkàn wa ni. God will give us faith within our tó yẹ pé nígbà tá a bá wá dúró níwájú ẹni tí àìsàn ṣe. so that when we stand before a sick person. ta ní kí àìsàn náà kúrò ní orúkọ Jésù. and we command the sickness to go in the name of Jesus. àìsàn náà yóò sì jáde kúrò lára nítorí orúkọ Jésù. the sickness will depart in Jesus' name. wà á ní kí ní tí ẹ rò pé ilé yìí ṣẹlẹ̀. why is this so? mo fẹ́ fi hàn ẹ́ mo fẹ́ ṣàlàyé mo fẹ́ fi jẹ́rìí sí agbára Olúwa sẹ́. I want to give a testimony to the power of God. pé Jésù Kristi iṣẹ́ orúkọ rẹ̀ sì ń lé àwọn ẹ̀mí that the name of Jesus still devils. his name still heal the sick. because if we follow Jesus as he has said. and pray and walk with his word. whatever we command in the name of Jesus will happen. this reminds me when I went to a village one day. many years ago. and I was preaching. sùn lélẹ̀ sí nínú ìlùkù náà. and as I was preaching many of the elders were listening and wọ́n sitting down. wọ́n tó bíi mẹ́wàá ní gbogbo wọn sùn wọ́n gbé ẹsẹ̀ wọn ró. sitting and uh, lying down. àti mo sì wàásù fún ọ tán. and after I preached to them. wọ́n sọ fún wọn pé kí n wo ògùn tó wà lẹ́sẹ̀ wọn pé àìsàn ni. they said that I should look at their legs as disease that is there. their feet were so healed. wọ́n dàbí nǹkan tí wọ́n pè ní sòbìyà. it was a kind of a disease ṣùgbọ́n nígbà tí mo sọ tí mo sì gbàdúrà fún gbogbo wọn. but when I have prayed for all of them. ní orúkọ Jésù mo sì bẹ̀rẹ̀ sí ní bá ẹ̀mí ìsòdìyà náà wí kó wọn. in the name of Jesus I was rebuking those evil spirits. gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní rí pé ẹsẹ̀ wọn fúyẹ́. all of them saw that their feet became light. ìkan bẹ̀rẹ̀ sí sọ pé ah ẹsẹ̀ wọn máa ti fúyẹ́. and one of them said my foot is light. gbogbo omi omi yẹ̀ sí jáde nínú ẹsẹ̀ yẹn. and he was beginning to drain water wọ́n sì ní ìmúláradá and they were healed nípa orúkọ Jésù ni in the name of Jesus Jésù yìí sì ń bó ṣe ń gbàdúrà sẹ́yìn Jesus still answers prayer wọ́n sọ pé àwọn ẹ̀mí èjì wọ̀nyí wọn kì í lè jẹ́ ibi kò ṣe nípa àdúrà àti àwẹ̀ but he says you have to fast and pray to be able to cast out such evil spirits kí Jésù lè fún ẹ ní ìgbàgbọ́ ní ọkàn rẹ so that he might give you faith within your heart hallelujah praise the Lord mo tún rántí jẹ́ tí mo lọ sí ìlú tu ìletò mìíràn lọ́jọ́ kan I went to another village some other day lọ́jọ́ Sunday ni ọjọ́ mi ìlè gbàgbọ́jọ́ náà it was a Sunday I would never forget àárọ̀ ọjọ́ náà mo tiẹ̀ ń bọ̀ láti Ìbàdàn ni. I was coming back from Ibadan that mo ń lọ sí ibùdó mi. and I was going to where I was living. èmi Ọlọ́run bá sọ fún mi kí n yà sí ìletò yìí o. and the spirit of the Lord told me to branch in a village. mo bá yà sí ìletò náà. and I branched in that village. pẹ̀lú gbòǹgbò mo bẹ̀rẹ̀ sí ní wàásù. and with the loudspeaker I began to preach. gbogbo àwọn ará ìletò náà bá jáde. and all of the people in the village came out. wọ́n rọ̀gbà yí mi ká. and surrounded me. mo wàásù ọ̀rọ̀ Ọlọ́run fún wọn. and I preached the word of God unto them. nígbà and as I was preaching. mo saw that there was a woman. who was not pre uh, pleased. and by the movement of his body and feet. and I could see that he was fidgeting. and he was just not comfortable. wasn't comfortable. ìgbà tí mo ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ní àgbàdúrà fún gbogbo àwọn arábí yìí and when I started praying for all the people. wá rí lára obìnrin pé. I saw in the body of the woman. ẹ̀tẹ̀ ló wà lára rẹ̀. that she was a leper. ẹ̀tẹ̀ yẹn sì bẹ̀rẹ̀ sí ní yóò sì ń jẹ gbogbo ara rẹ̀ ní. and the leprosy was eating her whole body. gbogbo egbò kún gbogbo ojú gbogbo ẹsẹ̀ gbogbo ọwọ́. and there was all kinds of wounds and diseases all over her body. ó ró aṣọ rẹ̀ títí bo ẹsẹ̀ ara rẹ̀ láì kò kán rí ẹsẹ̀ ohun tó ti ń gbé tí. she wrapped her body from top to bottom. ṣùgbọ́n kọ ara rẹ̀ ò balẹ̀ bó ṣe ń jan mọ́lẹ̀ tó ń mọ́lẹ̀ tó ń fọwọ́ nura. but she just wasn't comfortable. ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ní gbàdúrà fún gbogbo ará bí ìlọ́yẹ̀ and after I started praying for all those people. tí mo dé ọ̀dọ̀ obìnrin yìí. and I reached the woman ẹ̀mí ọlọ́run wá rú nínú ọkàn mi. the holy spirit aroused within me. àṣẹ wá sí ẹnu mi láti ọ̀nà ẹ̀mí mọ́ wá. the command of God came from my mouth. ni mo bá tọ́ka sí obìnrin náà. and I pointed to the woman. mo fọ́ tọ́ ní iwájú orí rẹ̀. and I touched her at her forehead. ní orúkọ Jésù mo pàṣẹ. and I commanded in the name of Jesus. kí èmi èṣù yẹn kó jáde wá. and that evil spirit should come out of her. ní orúkọ Jésù ẹ̀mí èṣù náà ti jáde. in the name of Jesus and the and the and the demon left. lọ́gán lẹ́sẹ̀kẹsẹ̀. instantly. ní ara obìnrin obìnrin balẹ̀ wọ̀. and the woman became comfortable. tí a bá da omi tútù sí ara iná. just as if you poured water onto a fire. ǹjẹ́ lára rẹ̀ kú ló wọ ara rẹ̀ wọ̀. and she became comfortable. lọ́jọ́ yẹn sẹ́ obìnrin yẹn ní ìmúra dá gbogbo egbò yẹn tí ó ti ń jẹ gbogbo etí tó ti ń jẹ gbogbo ọwọ́ tó ń jẹ gbogbo ojú. gbogbo ẹ̀ lọ́nà ìmúradá. were healed. nítorí pé nígbà tí mo máa kọjá ní ọ̀sẹ̀ kejì. because when I passed by the second week. mo rí obìnrin tí ó ró ìró rẹ̀ sókè kò mọ́lẹ̀ mọ́. I saw the woman with her wrapper not all the way down anymore. ara rẹ̀ ti ní ìmúradá fẹ́. she was healed already. àní Jésù yìí sì ń gbàdúrà síbẹ̀. Jesus Christ answered prayer. ó sì sọ pé òun sì ń fún àwọn èèyàn ní agbára láti máa lé àwọn èméjì lọ. and he gives power to cast out evil spirits. ó ní ṣùgbọ́n àwọn àmì wọ̀nyí ò ní jáde bí kò yẹ nípa àdúrà àti àwẹ̀. he said these demons will leave only by that's why we are teaching you things. if you are a disciple of Jesus you need the Holy Spirit. and after you have got the Holy Spirit. you máa begin to fast and pray once in a while. and drink water when you fast. challenge and you go ahead and challenge yourself. pé I want to fast for one week. omi drinking water only. without eating food. for day and night. Jésù yóò sì fún ẹ lágbára. tó bá gbàgbọ́ máa ka Bíbélì ni o. you begin to read the Bible as you fast. kó the máa gbàdúrà. and be praying also. hallelujah. praise the Lord. Yes, Christ is sẹ́. Jesus in gbogbo agbára ayé àti ọ̀run wà lọ́wọ́ has power in heaven and on earth. ó sì why wá ẹni tó máa lò. and is looking for people to use. ẹsẹ̀ wa ló fẹ́ máa lò láti fi rìn ní orí ilẹ̀ ayé nísìnyí. and because he wants to use your feet to walk upon the earth. ọwọ́ wa ló fẹ́ man, máa he wants to use your hand to heal the sick. ẹnu why ló fẹ́ fi máa gbàdúrà. he wants to use your mouth to pray. ó sì fẹ́ máa mú àwọn èèyàn lára dá. and he wants to heal the sick. hallelujah praise the lord. Jésù ni ọ̀nà sẹ́. Jesus is the way. òun ló sì ní agbára yìí. and he has all this power. gbogbo agbára ní ayé àtijọ́ la fún mi ní Jésù wí. all power in heaven and on earth. gbogbo agbára náà ló fi máa ló fẹ́ máa ràn wá lọ́wọ́. and he wants to help you by that power. bọ́n wá ẹ tó máa lò. but he is looking for tools. ta ni èmi yóò lò. who shall he use. díẹ̀ tàbí sọ pé ìwọ náà láti bẹ̀sẹ̀ nígbàdúrà kó máa gbàwẹ̀ nìyẹn. you begin to fast and pray. o sì wá ní kí Jésù fún ẹ mọ́. and ask Jesus to give you the Holy Spirit and he shall give you. hallelujah. praise the Lord. ìjọba ká gbàdúrà báyìí. shall we pray for you that Jesus might give you a desire within your heart to do that which we have preached unto you. Bow down and we shall pray for you. Say, Jesus, give me your Holy Spirit. Give me a desire that I may do that which I have had to fast and pray and to give me power when I fast, Lord, and understand to know what the Bible says that I may grow in the faith sì ṣe. I have more àjẹ́ mọ́. and that I may not be afraid of people power. má bèrè ẹlẹ́bọ̀ mọ́. no be afraid of witchcraft. lórúkọ Jésù in Jesus name. olùwàgbàdàgbà tó ń gbọ́ iṣẹ́. Lord we pray for these people. give them the zeal within their hearts to begin to fast and pray and do the Bible. We do the Bible. And Jesus will walk with them. In Jesus' name we pray. kọ sí wa write to us kọ lẹ́tà sí ajínrere Julius Adéwùmí tù ní agbára sẹ́ẹ̀ ó sì fẹ́ fún ẹ ní agbára náà ó fẹ́ kó máa fa agbára náà ran àwọn èèyàn rẹ lọ́wọ́ gbogbo láti fi ara rẹ fún Jésù o láti fi ẹ̀mí rẹ fún Kristi kó sì wá máa gbàdúrà kó sì máa gbàwé lẹ́ẹ̀kọ̀kan Jésù lè máa fún ẹ ní agbára tá yìí Jésù fẹ́ràn rẹ Jésù náà sì ń padà bọ̀ láìpẹ́ yìí. back soon. God bless you. Àlàáfíà ń fún Write to Evangelist Julius Ade, Gospel Distribution Ministry. If you have access to the internet, our web address is www.gospeldistribution.org. You have to spell that one out gospeldistribution.org. Gospel distribution is one word www.gospeldistribution.org and you can send us email on the internet our web our email address is webmaster at gospeldistribution.org webmaster at gospeldistribution.org and you can also read all our literature on the internet freely god bless you and see you, we we'll see you again next time in jesus name